Hi everyone, welcome to my channel. If you are new to me, kindly click on the red subscribe button down below to subscribe to my channel free of charge. so that you don't miss anything on this channel. ẹ ṣe èmi ni ọba adébáyìnjí ògúndéire ìjíogbè ọba ògbóni gbogbo ondo state olórí àwo tìlú èrò tí mo jẹ́ kò kárí ọba gbogbo ní Ondo State pátápátá. ògbóni ògbóni jẹ́ ìtumọ̀ ògbóni ni ẹ̀sìn tí ó ní òtítọ́ tí ó ní òtítọ́ tí wọ́n ní àṣepọ̀ tó dẹ̀ jẹ́ pé àwọn ni ó ń darí ìlú ní àtijọ́ tí ọba bá ṣẹ̀ ọ̀wà náà ń fẹjọ́ sùn tó jẹ́ bí adájọ́ ìlú tó dẹ̀ jẹ́ ọlọ́rọ̀ láàrin ìlú. láti àárọ̀ kùtù gan ó wà ní ìlànà àbáláyé àlàyé tí mo lè ṣe nípa ẹ̀ ni pé ó jẹ́ ẹ̀sìn àbáláyé ó jẹ́ ìkan àbáláyé tó yẹ pé látọ̀dọ̀ ọlọ́run gan lọ́rọ̀ ògbóni ti ṣẹ̀ wá ìkan tó jáde inú bíbélì ẹ̀wọ̀n pé látọ̀dọ̀ ọlọ́run ni ó wà ní òsíkẹ́lì so ẹ̀sìn àbáláyé láti àbáláyé ni látọwọ́ àwọn bàbá bàbá wa jogún ẹ̀ ni. atokunrin atobirin ló lè darapọ̀ mọ́ ẹgbẹ́ ògbóni ṣùgbọ́n ní àtijọ́ gẹ́gẹ́ bí nǹkan tí òfin sọ ni pé ọmọ ọgọ́ta ọdún ló máa ló gbúdọ̀ darapọ̀ mọ́ ọgbẹ́ ògbóni ṣùgbọ́n láti kékeré tí bàbá wa ti mú tó ti mọ́ ọmọ lọ lọ́mọ ti wà ní àtinúkẹ́ nínú ògbóni ṣùgbọ́n kó tó di ògbóni gangan gangan gbà yẹn kó tó wá ṣe ẹ̀tọ́ fún ọmọ ọgọ́ta ọdún ni ṣùgbọ́n láyè sín àti ó ti yí padà ó ti yí padà díẹ̀ tá a bá ti bímọ sín oníbàṣe ń ṣe ẹ̀ẹ̀mẹ́ta lọ́mọ la máa ń ṣòro fún ọmọ kó tó wá ká tó wá sọ di ògbóni ṣùgbọ́n nísìn ojú ti là sí àti fi ọ̀làjú sí téèyàn bá ti téèyàn bá ti kọjá ọmọ ogún ọdún sìn tá a dẹ̀rẹ̀ mọ̀ pé ó jọ ọmọ ọmọ ògbóni ni o kì í ṣe ọmọ tó wá láti ta o ọmọ ògbóni tó jẹ́ pé ọmọ ògbóni ni àti fi rí lé àti ṣòro fún un a ti kẹ́kọ̀ọ́ a ti mọ̀ bọ́n ṣe ń ṣe a ti mọ̀ bẹ́nu ṣe ń bò a ti mọ̀ bọ́n ṣe ń ṣòfófó a ti mọ̀ bọ́n ṣe ń pẹ̀gàn èèyàn a ti mọ̀ bọ́n ṣe ṣe so a ti ní ẹ̀kọ́ yẹn tá a ti máa kọ́ ọmọ wa láti ilé láti lè darapọ̀ mọ́ wa. àwọn kọ́ <laughs> wọ́n dájọ́ láàrin ara wọn ni àwọn kọ́ lòdùdájọ́ àwọn gan ẹlẹ́sìn àjèjì àwọn ló bá yé jẹ́ débi tá a délé ni bíi program kan tí mo ṣe ní OSRC nígbà tí wọ́n ń béèrè lọ́wọ́ mi pé ní ààbò àtijọ́ àti ààbò ayé òde ìní àti bá a ṣe ń jẹ ọba látijọ́ àti nísìn pé èwo ló dáa jù irọ́ ni wọ́n ń pa wọ́n mú búrẹ́dì wá wọ́n wá fi gbaṣu lọ́wọ́ wa ni ẹ̀sìn àbáláyé òun ni superior ẹ̀sìn tó jẹ́ pé ó yẹ kí ènìyàn máa ṣe ẹ lọ wò ó sìn pásítọ̀ tẹ́ ẹ lọ wo gbogbo àwọn tó ń ṣe sìn àwọn pásítọ̀ àwọn lágbàyàwó níyàwó àwọn lágbẹ́bọ́mọ ìjọ wọn sùn kò sí ògbóni tó lè ní kó lọ yọ kó mọ́ ọmọ ìyàwó ògbóni o àṣẹdébi pé ògbóni méjì wọn kì í tayò torí ìkan ògbódọ̀ pa ẹnì kejì tó bá jẹ́ ọmọ ògbóni tó bá ń bọ̀ nílé mi tó òjò bá ń rọ̀ ìwọ náà jáde sínú òjò yẹn tó wàá wọlé padà àwọn ló ń sọ pé òjò pa mí má ti pọ̀ rẹ́ mi bó òjò payẹ òjò pọ̀ rẹ̀ dọ̀dọ̀ ẹ̀ ẹjọ́ wọnú ẹ̀ náà òjò ajẹ́ payẹ ẹjọ́ gbọ̀ wá wọnú òjò yẹn wà tún wọlé padà so ẹ̀sìn ẹ̀sìn àbáláyé jẹ́ ẹ̀sìn kan gidi most especially ògbóni kò sí láàrin wa a fẹ́ràn ara wa ìjà ọgbẹ́ni tèmi pẹ̀lú ẹ̀ bá jà sí tábàjọ́ ọmọ ògbóni ni wa ìgbà tó bá máa tó ṣẹ́jú bíi márùn-ún àti parí ẹ̀ so ẹnìkankan ò kì í dáṣẹ́jọ́ wa so àdẹ̀kì ń dóyàwó ara wa àgbà ìgbà ìyàwó ara wa torí àwo kì í ọdẹ kì í sọmba tẹ ọdẹ so àbátá jẹlẹsìn bílẹ bí ọdẹ onífa oníṣègùn o ò lè rí olúwo kó lọgbà yàwó olúwo ọ kó lọgbà yàwó àpẹnà èèwọ ká má rí. Hmm, bẹ́ẹ̀ là ń bi ni oògùn owó wà oògùn owó wà dáadáa dáadáa owó wà bẹ́ẹ̀ ni oògùn owó wà òṣòlẹ̀ wà. oògùn owó póríṣi mẹ́ta oògùn owó kan wà tó jẹ́ pé òun ló le jù èmi ò kì í lè báyàn ṣe yẹn torí ìyẹn oògùn owó mi wà tó lẹ́sẹ̀ inú àwọn oògùn owó mi wà tó yẹ pé àwọn bí oṣó lẹ̀bí kankan kò lẹ kò lẹ́ran ara kò lórí ara kò lẹ́sẹ̀ ara kò ní kankan ju eku ẹja ẹyẹ oríṣiríṣi àwọn kan la fi ń ṣe yẹn ewéko ìyẹn ni à ń pè ní oṣó lẹ̀ tútù kò yọ ọmọ ẹni lẹ́nu kò yàwó kò yọ ìyàwó lẹ́nu kò yọ ọkọ lẹ́nu owó tí wà ní tọkàn yà balẹ̀ ni kì í ṣe ilé tó yẹ pé o máa ní tí ewúrẹ́ afẹsẹ̀ halẹ̀ inú létí wàá sá síta pé bóyá ẹni tó fi ṣoògùn owó ló ń lé ẹ so irú ìyẹn ò sí rárá rárá rárá kú mọ́ni ni bó ṣe rí nìyẹn bí ìṣètò oògùn ìtajà ṣe wà tá a máa ṣe sí ṣọ́ọ̀bù tá a máa ṣe awọ́rò sí ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe náà nìyẹn àwọn tó dẹ̀ ń bú wa náà wà láǹṣà ṣọ́ọ̀bù wọ̀rò fún ọ o àwọn ẹlẹ́sìn tó ń bú wa ìwà lọ́nà sàtúnṣe tọrọ bá débi ọ̀rọ̀ tọrọ àbútẹ kan jáde síta àwa náà là ń ṣàwọ̀rọ̀ fún wọn. ọ̀gẹ̀dẹ̀ ló kó wo kòkó dàgbà kó tó digi burúkú lọ́dọ̀ wọn o. rárá eh, eh, tiwọn náà ni eléyìí eh, táwọn lè ṣe nìyẹn kò dẹ̀ lè fọkàn wọn balẹ̀ torí ẹni bá ti mú èèyàn tó dá ọ̀bẹ lé lọ́fun tó pa kó mọ̀ pé tí o fi lọ ṣe oògùn ọ̀rọ̀ mọ̀ pé ọmọ tó o fi tọ́jú náà àwọn náà máa wọ́kú ni so àbẹ̀tẹ̀ àwọn òkè ń ro ìgbẹ̀yìn ẹ̀ àwọn òkè ń ro ìgbẹ̀yìn ẹ̀ oògùn owó ilẹ̀ ti bẹ̀rẹ̀ láti ẹ̀tẹ̀tì kọ́ ṣe láyé àtijọ́ nígbà ayé láéláé tójú ti dúdú wọ́n á pààyàn gbà wọ́n á lọ gbé sétí omi so ẹ mọ̀ pé owó ẹ owó olókun là ń ná látijọ́ tó ló wá á ti jọ̀bọ̀ á ti jọ̀bọ̀ létí òkun wá lọ máa ṣà ń bẹ̀ àtìgbà yẹn lóògùn owó ti bẹ̀rẹ̀ bó ṣe rí nìyẹn. gbogbo nǹkan tó ọlọ́run dá dáadáa ni o ọlọ́run ló dá Ọ̀rúnmìlà ọlọ́run ló dá ẹ ẹ wo odò Ifá kan lẹ bó ṣe sọ ó lákérémìtú lẹni tí ń dá gbá olóòdógìrì lẹni tí ń dá wùmí níbi tí fàyẹn wá lọ títí títí ó dá fún gba orúmọlẹ̀ olùgọ̀tún igba orúmọlẹ̀ olùgòsì nígbà tí ọlọ́run nìkan lọ ṣe ilé ayé wá wọn sọ èṣù gan èṣù ọ̀tọ̀ láàyè èṣù ọlọ́run ní kí ìgbà ọrùmọlẹ̀ olùgọ̀tún ìgbà ọrùmọlẹ̀ olùgòsì kan lọ ṣe ilé ayé wá onítẹ̀ bá ti dé ilé ayé oníkẹ́ mú ọ̀ṣun dání o onítẹ̀ bá ti dé ilé ayé kẹ́ lọ ṣe ilé ayé kẹ́ padà wá sọ fún un wọ́n wá lọ sí ilé ayé wọn ò mú ọ̀ṣun dání wọn ò mú obìnrin dání gbogbo wọn wá dé ilé ayé wọ́n ṣe ṣeṣe wọ́n bẹ̀ sí ṣe tinú wọn kò ṣeé ṣe wọ́n wá padà sọ̀dọ̀ ọlọ́run wọ́n lọ bá ọlọ́run pé àbá o ilé ayé tá a ń ṣe yìí o wọ́n mà dàbẹ́ ni pé ó nira o wọn ò rójú ẹ o ọlọ́run wá bèèrè lọ́wọ́ wọn pé ìjẹ́ mú ọ̀ṣun dání wọn á ní rárá oníkan padà kan mú obìnrin yẹn dání kan padà sọ̀hún kan lọ máa kan lọ ṣe nígbà tó máa délé ayé wọ́n wá jókòó wọ́n wá jọrò ẹni máa ẹni máa ẹni máa department oníkálukú ìgbà yẹn ni department oníkálukú ti wà ogun àdá tó wà lọ́wọ́ ẹ̀ àdá irin ni ọba nìfọ̀n àdá tó wà lọ́wọ́ ẹ̀ òjé ni oníkálukú ẹni máa ẹni máa ẹni máa dáná ẹni máa ṣègi ẹni máa lànà ẹni máa ṣe wọ́n wá pín fúnra wọn ẹni máa jí tó máa gbálẹ̀ tó máa ṣe gbogbo ẹ̀ wọ́n wọ́n láàrin ara wọn wọ́n wá ṣe ilé ayé ilé ayé gún wọ́n ṣùdí òde ọ̀run tòrò ọ̀nà tó ró ilé ọmọlúfẹ̀ tán làlà tí ò ṣe é là lọ́jọ́ yẹn wọ́n wá là ó wá gún rekete wọ́n wá padà sọ̀dọ̀ ọlọ́run pé ilé ayé ti gún ilé ayé ti dùn o ìjẹ̀bi ọlọ́run ló rán wọ wá kò sí ìkankan míì tó kọjá ọlọ́run gbogbo àwọn ọmọlẹ̀ pátápátá iṣẹ́ ọwọ́ ọlọ́run ni àwa tá a dẹ̀ ń sìn iṣẹ́ ọwọ́ ọlọ́run ni wá ẹ máa wò àwa gan tá a tiẹ̀ ń sọ̀rọ̀ yìí ẹ já lọ wòra wa wò lóòótọ́ à ń sọ̀rọ̀ pé ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ìlú tán bí oníkálukú sí ẹ ṣàlàyé ẹ̀ angel Gabriel wo ló sọ̀kalẹ̀ tó wá tẹ ìlú yẹn dó ànábì Yísà wo ló sọ̀kalẹ̀ látòkè tó wá tẹ ìlú yẹn dó àwọn mẹ́ta ló tẹ ìlú dó ọdẹ awo àti mọ́lẹ̀ tá à ń pè lóríṣà yẹn àwọn ló tẹ ìlú dó kọ́níkálukú lọ sílùú ẹ̀ kó lọ béèrè pé ta ló tẹ̀ dó kán wá wò Samuel tó sọ̀kalẹ̀ tó wá tẹ ìlú dó so àwọn ló tẹ ìlú dó àwọn ló ní nǹkan wọn iṣẹ́ ọwọ́ ọlọ́run ni wọ́n ó dẹ̀ ṣeé ṣe fún wọn bẹ̀tẹ̀ àwọn tó wá gbé ẹ̀sìn wá tó ń fi òyìnbó gan tó gbẹ̀sìn wá báyìí wọ́n ti tún gba ifá lọ́wọ́ wa wọ́n ti gba òyìnbó ti kífà ẹ lọ sí Brazil ẹ lọ sí Amẹ́ríkà mo lọ sí Miami mo dé mo dé mo lọ sí Miami mo dé Florida mo ń lọbẹ àwọn tájọ ń ṣe mọlẹ wà ń bẹ ń ṣàwó wà ń ẹ lọ wò ó sìn bẹ̀tì àwa níbí lẹ́nìkan bá ti bẹ kan tó fi pákó kan kanjú mùsùlùmí gan ògbógun tiwa bíi ti àwọn kírísítẹ́nì àwọn olóde ń yálé wa àwọn aládé ń ṣoògùn àwa aládé ń ṣoògùn fún wọn mo fọwọ́ mi sọ̀yà àwa là ń ṣoògùn fún wọn ṣe rí nìyẹn irọ́ náà pa àwọn tàn jẹ nìyẹn. àwọn àbá àbá òrìṣà láyé ni àwọn tó dẹ̀ jẹ́ òrìṣà àwọn olókun òrìṣà ni ọbàtálá òrìṣà ni ògúnlákayé ọ̀ṣìnmọ́lẹ̀ òrìṣà ni so gbogbo àwọn òrìṣà òrìṣà òrìṣà àwọn ló dẹ̀ lórúkọ generally ní òrìṣà bí ìgbà tó bá ní ṣọ́ọ̀ṣì kan anglican tó jẹ́ pé ta ní anglican kankan nìkan ẹ̀sìn pé nìkankan nìyẹn ta ní churches ṣọ́ọ̀ṣì ẹ wá ní èwo nínú ẹ̀ tá a bá sọ pé òrìṣà ẹ béèrè pé òrìṣà èwo nínú ẹ̀ orúkọ àpapọ̀ wọn ní òrìṣà. irúmọlẹ̀ ẹ ṣe àwọn tá a pè ní irúmọlẹ̀ yẹn òrìṣà náà ni irúmọlẹ̀ yẹn ní dáìsẹ eh, eh, irúmọlẹ̀ pé pé eh, ọ̀ràn igba igba irúmọlẹ̀ ṣáìbẹ́ pé igba irúnmọlẹ̀ wá igba irúnmọlẹ̀ olùgọ̀tún igba irúnmọlẹ̀ olùgòsì ṣe ọ̀dà sáà bẹ́ẹ̀ ìgbà tó bá ní ẹran bíi ẹran fifty èèyàn lọ sí ọ̀nà oko níbí ẹran fifty èèyàn lọ sí etí odò níbí òun ní igba irúnmọlẹ̀ òun ní irúnmọlẹ̀. alálà ah, nílùú alálà nílùú abẹ́lẹ́kún sọkún kéèrú bẹ́lẹ́kún ẹlẹ́kùn sọkún láàárọ̀ yé ṣẹ̀jẹ̀ akérèjọgbọ̀n ah, ah. ọkùnrin ah, ọkùnrin ńlá ni kì í ṣe òun lẹ sátani sátani lùlù òyìnbó èṣù tiwa ń bí èṣù láàlú ògiri òkò òun lẹ ń wò lẹ òun lẹ ń wò ń bẹ yẹn iṣẹ́ ńlá ló ń ṣe fún wa òun ló lówó tí nǹkan bá nira tó bá dọ̀dọ̀ èṣù tó bá tapo lé lórí tó bá ṣẹ̀tọ́ ẹ̀ fún kílẹ̀ tó ṣù wá jẹun òun ló ń wá ń jẹ fún Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà tó wá pèsè fún èṣù èèyàn gidi ni Sátánì wà nílùú òyìnbó ẹ ṣe iṣẹ́ ọwọ́ wọn ló ń lé wọn ẹ̀yin tẹ́ wá síbi iṣẹ́ ọwọ́ yín mọ́ ṣe wá bì tí mo bá lọ kí kí èèyàn lé tó bá máa fi di ọ̀la wọ́n á máa sáfẹ́ ni o kí ló dé ìdí ẹ̀ ni pé àwọn tó ní tó rubi sí àwọn tó níbi nínú àwọn tó jọ ń jà tẹ́lẹ̀ ee mẹ́yọ lọ́lé rẹ o mi lè lọ́bẹ̀ o àmì ìjẹ́kọ̀ ògbóni pa mí o ọ̀rẹ́ ògbóni ni kí ló ń lé ẹ tínú ẹ bá mọ́ kí ló ń lé ẹ tó bá gbé ọpẹ ọlọ́pàá wá ẹ wálé tínú ẹ bá mọ́ wàá lọ ẹ wá mi wálé wọ́n mà ní ọlọ́pàá wá mi wálé màá lọ bẹ̀ màá lọ bèrè ah, ẹ ra ọ̀gá ẹ lẹ́sà wọn lẹ́ wálé lánàá iṣẹ́ wá kí mi ni because tí tí wọ́n a máa sọ̀rọ̀ kan wọ́n ní ẹni tó bá sọ̀rọ̀ àmìmì òun ló ń sá lóko nígbà tó òjò bá kù ẹ tó rí mọ̀ pé ó ti jalè tó ti jí nǹkan kan tán lè ṣe pèsè tó òjò bá kù bá ẹ wàá sá wàá sá wálé káàrà má lọ pa olúwa ẹ so àwọn tó bá ń sá fún ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn ló mọ nǹkan tó ń ṣe wọ́n àìsàn ń ṣe wọ́n ni ọdụ ẹnu yín mo ti ń gbọ́ báyìí tí ì kọ̀yìn torí a máa kọrin kan wọ́n ní ìgbóṣòro àwòna sáàdì tó bá nira ẹni tó sá ìwòrò àwọn tó ṣèbí ara àwọn oníṣọ̀ọ̀ṣì lẹni tí mo tọ́jú yìí ọmọ pásítọ̀ ni mo di ṣáàjì ní yàrá tó wà ń sàlẹ̀ ọmọ pásítọ̀ bọ́n ṣe sá fún wa náà tí bá <laughs> <laughs> so bó ṣe rí nìyẹn. à ń sọ̀rọ̀. èkìjì máa gó ṣe lágbára ọ̀sá kẹ́kẹ́rẹ́ gbẹ̀jẹ́ òtètè mi dàbẹ́ mi kọ́ ọmọ lẹ́rùn ọbọ̀lọ́kùn kúkú àti òrò ifú lóyè ó kìdégbé ọlọ́kùnrin jẹ́ ọgbàṣẹ ọlọ́kùnrin tágẹ̀ ọ̀gẹ̀ òótọ́ ló wà ó wà dáadáa ọ̀sán yìí mẹ́ta náà ń bọ nílé bàbá mi ọ̀sán yìí ta ọ̀sán yìí ẹlẹ́tìmọ́ ọ̀sán yìí bọ́ látíá kẹ́ẹ̀jẹ̀ sunṣu lémọ̀rì o àwọn ọ̀sán yìí tó wà lẹ́ ọ̀sán yìí wà dáadáa dáadáa ẹ ṣe ọ̀sán yìí máa ń jẹ́ òjèrí ni o olófòófó tó pọ̀ dáadáa ní ọ̀sán yìí ní kìjéèmù aago òṣèré agbára iṣẹ́ tó máa ń jẹ́ pọ̀ téèyàn bá kú tó bá fẹ́ mọ nǹkan tó pa ọwọ́ ọ̀sán yìí náà ti máa béèrè tó bá mọ nǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀ sí èèyàn ọwọ́ ọ̀sán yìí náà ti máa ń béèrè so ọ̀sán yìí jíṣẹ́ tó pọ̀ iṣẹ́ ẹ̀ pọ̀ iṣẹ́ ẹ̀ pọ̀ àfi máa ń béèrè bí èèyàn ṣe fẹ́ rìn nígbésí ayé ẹ̀ lóríṣiríṣi. ṣé ọ̀sán yín lè sọ̀yàn di olówó. àà tó bá sọ fún ẹ pé ọ̀nà báyìí ni kò tàn ibi báyìí ni kò lọ ìlú báyìí ni kò lọ dó sí tọ̀nà ẹ ti máa là ó mọ̀ pé aláàánú ẹ̀ wà ń bẹ̀ tó o máa bá pàdé á ní kó o máa lọ bẹ̀. Alóládé ọ̀sán o mi lónìí tọ̀sán tòru adéjáde lọ làwa mọ̀ o. ẹ ṣe ẹ ṣe ìyàtọ̀ wà láàrin àwa àti ọba ìlú ọba ìlú ó jọba lérí ìlú ẹ̀ àwa náà àjọba lórí gbogbo ògbóni ọba ògbóni ni wá ọba ìlú ọ̀tọ̀ ìlú tá a wà yìí lọ́ba tiẹ̀ ṣùgbọ́n èmi lọ́ba ògbóni ti Ondo State now tí mo dẹ̀ láṣẹ lórí gbogbo àwọn ògbóni ẹẹ adé tí a dẹ̀ ń dé adé ògbóni ọ̀tọ̀ adé ọba ìlú ọ̀tọ̀ adé ọba ìlú ààfin ẹ̀ ló wà adé tí ògbóni ó wà ní ọ̀dọ̀ wa nílédìí wa lọ́dọ̀ wa fúnra wa náà a dẹ̀ ní ọ̀pá àṣẹ bíi ti àwọn náà a ní ọ̀pá àṣẹ ẹni tí ò bá tí ò bá dépò ọba ògbóni tàbí kó wà ní olórí olúwo tàbí kó wà ní ipò pàtàkì kò lè lọ́pọ̀ àṣẹ kò dẹ̀ lè ládé. Taba adé tá a dẹ̀ ń dé ó nítumọ̀ láàárọ̀ kùtù ayé ọwọ́ wa ni adégbàdọ́wọ́ wọn òun la fi ń pè wọ́n ní àlèébá ọwọ́ ọwọ́ adé ẹ̀gbọ́n ẹ̀ ló gbé sá lọ so àwa la ni adé tó wà lọ́wọ́ wọn lẹ́yìn yẹn kò sí ọba tó lè dé adé láti àárọ̀ kùtù kó dé dago mẹ́sàn-án kó dé dago mẹ́wàá alẹ́ orí afọ àwa ni a máa ń dé adé. adé tá a máa ń de látàárọ̀ kó tá a máa ń de mọ́jú torí pé kí ni àwa ni wọ́n jogún ẹ̀ fún ẹ bá mi gbé àròyìn lẹ́ẹ̀kan sí. ọba ló ládé ọ̀sán o ògbóni ló ní tọ̀sán tòru adéjáde lọ làwa mọ̀ o làwa mọ̀ lápẹ́ o làwa mọ̀ lóko o làwa mọ̀ lọ́la làwa mọ̀ lọ́la ló fi délé ọwọ́ ọ̀rọ̀ fún ọlọ́mọ o ẹ ṣe àwa la ní adé wa láti àárọ̀ kùtù kò dẹ̀ kí ń wá so àwa àti ọba ìlú adẹjọ jẹ́ ọ̀rẹ́ síra wa àkínbára wọn jù ṣóńṣó méjì ni kì í gúnra wọn lójú tí ọwọ́ tọ̀rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ ọba àti ògbóni àkìndúró ká máa wojú ara wa ìwọ tọ̀rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ a máa ń kọ̀yìn síra sọ̀rọ̀ ni so bó ṣe rí nìyẹn. ẹ ṣe fún àǹfààní àwọn tí ó ń wò mí àìsàn burúkú ò ní káwa mọ́lé ọ̀pọ̀lọpọ̀ àìsàn ni mò ń tọ́jú o tí mo dẹ̀ tábà mo dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo tọ́jú wọn á máa wò mí báyìí eléyìí tí mo bá ti purọ́ gbogbo wọn ló mọ nọ́mbà mi kí wọ́n pè kí wọ́n sọ sórí ẹ̀ pé irọ́ ni mo pa mo tọ́jú stroke oní wọ́n ni tó yẹ pé wọ́n gbé pọ̀nyìn wálé mi wọ́n gbé wọ́n gbé pọ̀n wọlé ó fẹsàrà ẹ̀rìn lọ ìjẹta mo sì discharge ẹ àbúrò ọ̀nàrẹ́bù kan lọ́dọ̀ mi bì ó fẹsẹ̀ ara ẹni lọ ni so oríṣiríṣi bóbìnrin òrùba rọmọ bí à ń ṣe màá ṣiṣẹ́ fún a lóyún kò dá mi lójú ewé kan náà la máa lò ayé la ba a dẹ̀ ti mọ̀ a jogún ẹ̀ ni so mò ń tọ́jú oríṣiríṣi àìsàn tẹ́yìn bá tẹ oògùn mọ́lẹ̀ ìfinà gbogbo ẹ̀ mò ń tọ́jú so ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ náà dẹ̀ ń gbé wá sọ́dọ̀ mi ìgbà míì wọ́n á dé ọ̀dọ̀ babaláwo mi wọ́n gbé wá láti ṣọ́ọ̀ṣì o wọ́n gbé ẹni tí ẹni tí mo ṣe ìtọ́jú tán sìn ọ̀wọ̀ náà ti gbé wá láti hospital ọ̀wọ̀ mo ṣe ìtọ́jú ẹ̀ mo ṣe discharge ẹsẹ̀ fúnra ẹ̀ ló fi rìn kúrò níbí iṣan ẹ̀ ti fail iṣan ẹ̀ supply ẹ̀jẹ̀ mọ́ wọ́n ní wọ́n sọ fún wọn níbi tí ní hospital tán lọ pé iṣan ẹ̀ ò supply ẹ̀jẹ̀ mọ́ mo ṣe ó supply ẹ̀jẹ̀ yes tara ẹ̀ dẹ̀ yá sìn tí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìyàwó ẹ̀ ti pè mí sẹ́yìn láàárọ̀ so oríṣiríṣi àìsàn ni mo ń tọ́jú ọkàn yín á balẹ̀ ìwọ tí ojú owó bá ń pọ́n tí ìyá bá máa bọ̀ máa ṣe ojúlẹ̀ tútù fún ẹ kò nípa lára ọkàn yín á balẹ̀ wàá rówó ṣe lé ayé o. ẹ ṣe ọ̀rọ̀ yọjú tí mo kàn lè sọ fáwọn èèyàn wa ni pé ẹ má fojú ẹ má fojú Sunny Adé ní ẹ má fojú ẹlẹ́gàn wọ ọmọ mọ́ àwa la ní ayé àwa la ní ayé àwa la ní ayé ẹni tí ò bá fi tògbó ní ṣe tọ̀rọ̀ ẹ bá dénú ògbóná mọ̀ pé àwa la ní ayé ìyẹn ẹ̀kan ẹ súnmọ́ wa a kì í ṣènìyàn bí olóòótọ́ ni wá bí a ṣe fẹ́ràn yín ẹ̀yin náà ẹ fẹ́ràn wa bẹ́ẹ̀ ẹ má fi wá wàásù tọ̀rọ̀ bá ti yí yín lọ́wọ́ ọ̀dọ̀ wa lẹ́ ń sábọ̀ ẹ má fi wá wàásù mọ́ èmi ni ọba adébánjí ògúndéire olórí àwo ìlú èrò ọba ògbó his royal majesty ààrẹ ọba ògbóni gbogbo ìpínlẹ̀ ondo state ẹ mo kí gbogbo yín pé ọdún tuntun rèé o ọdún ayọ̀lẹ́ máa ṣe o ọkàn wa balẹ̀ ẹbí sọmọ yín o.